ìwọ náà wò ọlọ́jọ́ ọ̀gá lọ́fíìsì ọjọ́ ọ̀gá lọ́fíìsì obìnrin bẹ ní rẹ obìnrin lóbìnrin ń bẹ ń sọmọ pé gbogbo ọ̀nà ni ó fẹ́ kó fi máa lójú rí rẹ ọwọ́ àpẹẹrẹ lọ́gàá lọ́fíìsì oúnjẹ kújẹ ni oúnjẹ tó ọmọọṣẹ́ ẹ bá gbé wá síbi iṣẹ́ ló máa jẹ ìgbà wo ló ní jóògùn ìgbà wo ló ní jẹ oògùn ìfẹ́ ìwọ ọ̀gá lẹ́nu iṣẹ́ tó ga sí pé oúnjẹ ọmọọṣẹ́ rẹ ló máa jẹ láràárọ̀ ìgbà wo ló ní jẹ ẹ̀fọ́ ó fìyàwó tiẹ̀ sílé kò dáná oúnjẹ fún ọmọ òjò oúnjẹ inú ilé mọ́ ọba gá sí pé ọba gá sí pé àwọn obìnrin staff àwọn staff tẹ̀gàn ti ṣẹ́ pọ̀ níbo ó rà mọ̀lá gbóná wá níbo ó sì rẹsì wá ó jẹ̀jẹ̀kújẹ̀ ó jẹ dán wàá jẹ dán ìrìnkúrìn ìjẹkújẹ. a máa mú kí dó tètè mú yan so eléyìí tán bá rán sí ọ pẹ̀lú remote control ìyẹn a tún máa slow díẹ̀ ìyẹn a máa slow but eléyìí tán bá ọkọ̀ mẹ́fọ̀ tí wọ́n bá ọrọ̀ mọ́ ẹ̀fọ́ tó kó jẹ A, direct nìyẹn <laughs> direct nù òun ó lọ sínú system ẹ lójú ẹsẹ̀ ní ta ló ní kíwọ náà máa gbóúnjẹ sáàfù obìnrin olóbìnrin jẹ níbi ó ti ń ṣiṣẹ́. ẹni tí ó bá fẹ́ kí idán ìfẹ́ kó ran òun kó mú òun yóò ṣọ́ra ṣe opposite sex. yóò ṣọ́ra ṣe pẹ̀lú opposite sex ọkùnrin yóò ṣọ́ra lọ́dọ̀ obìnrin obìnrin náà ṣọ́ra lọ́dọ̀ ọkùnrin mo rántí ń gbà tá a wà nílé kéwù ní madrasa àwọn obìnrin wọ́n pọ̀ tí wọn ò lẹ́kọ̀ọ́ kọ́ tí wọn ò ní kéwúké wọ́n sì lẹ́wà hmm. wọ́n lẹ́wà ètí ó pọ̀npọ́n ètí ó sì dúdú ó dúdú bíi kóró osisi ń dán ok èmi sì ní nàkíbù kíláàsì so léyìí tó ga sí pé ó ń kálukú máa fẹ́ wá ojú rere mi kí n má bàa kọ orúkọ rẹ̀ lára àwọn tí wọ́n ń pariwo so àwọn ẹ̀ máa ń gbóúnjẹ wá nígbà náà lọ wọ́n máa ń gbóúnjẹ wá mo wá ní àwọn ọ̀rẹ́ kan tó ga sí pé àwọn ò máìlì sí wọn tó bá gbóúnjẹ ń tó bá fóúnjẹ ń lọ wọn àwọn ń jẹ lọ́n tí wọ́n ní màá ní ah irú oúnjẹ báyìí mi ò lè jẹ o ọlọ́mọdé ń jẹ ọ̀ràn lóòótọ́ lebi ń pa mí ṣùgbọ́n kì í ṣerú eléyìí ni màá jẹ. bíyàn ṣe máa ń jẹjẹkújẹ nìyẹn tọba ti kúndùn kó ọmọ jẹ kó ọmọ gbóúnjẹgẹ lọ́wọ́ obìnrin ó jẹ dán idán ò ọ. life and direct ni ni ni dán ò ọ life and direct ìdán yẹn máa mú ọ tó yẹ pé fún ara rẹ ló fẹ́ fún ara rẹ ló fi síbi gbé gbé sẹ́nu <clears throat> ó ń di obì olóbì so a gbọ́dọ̀ ṣọ́ra wa dáadáa tá a bá sì ti wu ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn mọ́ ọkùnrin tá a fẹ́ fẹ́ lára mọ́ obìnrin tá a fẹ́ fẹ́ lára àní mọ́ gbọ́ kéèsì pé ẹ̀ mo wọnú ilé ọkọ mi tán ọkọ mi wá dọ́gbọ́n fá irun orí mi ìmọ̀bi tó fi sí. torí ẹ mọ̀jà tanra wa jẹ ọkọ àti aya tẹ́sìn òsín lára wọn wọ́n lè fira wọn jóògùn wọ́n lè sàṣíra wọn sẹ́yìn kan tí ò lẹ́sìn kò sí ọ̀nà tí ò lè gbà wá owó kò sí ọ̀nà náà tí ò lè gbà wá owó ẹni tí ó bá ti lẹ́sìn kò sí ọ̀nà tí ò lè gbà wá owó ló fi já sí wípé ẹ̀yin òbí tẹ́ ẹ bímọ aláwọ̀ ní jẹ́ ọmọ yóò sì léwọ́ o ẹ wo ẹ̀sìn ẹ wo súnà mọ́ ọkọ ọmọ yín lára ẹ̀yin bàbá ọkọ náà ẹ wo súnà lára ìyàwó tí ọmọ yín fẹ́ fẹ́ kẹ́ẹ̀tó sọ pé ẹ faramọ́ kẹ́ẹ̀tó sọ pé ẹ fa kẹ́ẹ̀tó sọ pé súnà ó mú ó dùn lára ẹ̀sìn ní súnà ànábì sallallahu alayhi wa sallam tí súnà bá du ẹnìkan lára ẹni bá ní babaláwo ẹni bá ló ń jálàbí ẹni bá nílé àáfàá oníyẹsẹ́wò ẹni bá nílé olóògùn gbogbo wọn yóò ti yé yóò ti gbé ẹ̀sìn ẹ̀ sá yóò ti gbé ẹ̀sìn ẹ̀ jìnnà sí gbogbo àwọn aburú wọ̀nyẹn ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní máa lọ sílé adáhunṣe ní máa lọ sílé oúnjẹ alábì ṣẹ́sìn bẹ lára wọn ni wọ́n lọ bẹ̀ ṣé ẹ̀sìn bẹ lára wọn ni wọ́n lọ bẹ̀ tá a bá ní ṣẹ́sìn bẹ lára wọn a sọ pé ṣé wọn kì í kírun o a ní a sọ pé ṣé wọn kì í kírun o wọ́n lè máa kírun o wọ́n lè máa gbààwẹ̀ o àmọ́ kò sí súnà ànábì nínú ayé wọn wọn ìpèrà wọn ní alùsùnà ò lè rí ẹnìkan. Ah! kó gbà pé alùsùnà ní òun kó wá máa lọ kó máa tọ́jú léka kó máa lọ sílé olóògùn kó máa lọ sílé babaláwo ilé àfọ̀njálàbí ẹ̀ lè rí ẹ̀ lè rí kò pọ̀sibù torí pé fún wípé pẹ̀rẹ̀ ní mùsùlùmí onísùnà yẹn ah! ó ti gbọ́ àwọn nǹkan yé láti lè gbà pé ah, I am mùsùlùmí onísúnà ọlọ́run ti sàánú ẹ̀ ó ti gbọ́ àwọn nǹkan kan yé nínú àwọn nǹkan tó gbọ́ yé lẹ́bọ́ wà ó ti gbọ́ ohun tí ń jẹ́bọ yé ẹ̀ní bá a níbi olóògùn ẹ̀ní bá a níbi adáhunṣe kò ní sí nínú ẹgbẹ́ àjẹ́ kò ní sí nínú ẹgbẹ́ òkùnkùn àmọ́ lónìí àwọn tí wọ́n bá níkà nídìí lọ́mọ fẹ́ẹ́ fẹ́ àwọn tán bá ti lówó lọ́wọ́ ló fẹ́ẹ́ fẹ́ ọkùnrin náà obìnrin tó bá lẹ́wà ló fẹ́ẹ́ fẹ́ tàbí obìnrin tó bá gá sí pé bàbá rẹ̀ kọmíṣánná ni yóò bá wáṣẹ́ tí ó mọ̀ ṣe tí ó mọ̀ pé ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju èje lọ. ẹ dákun tó bá ti fẹ́ kí ìfẹ́ ìdán ìfẹ́ sírùlẹ̀ màhábà tó bá ti fẹ́ mú ọ mọ̀rú ẹni tó sọ pé o fẹ́ fẹ́ níyàwó kì í wá ṣe sírù màhábà nìkan làdánwò tíyan lè kàn lọ́dọ̀ obìnrin tí ò lẹ́sìn lọ́dọ̀ ọkùnrin tí ò lẹ́sìn gbogbo ìran sírù nìyẹn lè kàn gbogbo ìran sírù. tí mo kà lánàá yẹn nìyẹn lè kàn lọ́dọ̀ rẹ̀ bí àpẹẹrẹ tí ìyàwó kò bá jẹ́ onísúnà ok tọ́wá rí pé tọ́wá rí pé ọmọ ó ní àṣepọ̀ tó nítumọ̀ pẹ̀lú ìyá rẹ̀ kò kọ̀ láti lọ sílé babaláwo pé ẹ bá ń ya ìyá ìyá àtọmọ rẹ̀. kọ́mọ ẹ̀ mọ́fẹ́ rí sójú òun ò ṣe sírù màábà mẹ́yẹ o sírù tẹ̀fúríkì ló ń ṣe ń o sírù tẹ̀fúríkì àjàtúká ọmọ kan sọ fún yẹ ni pé màmá ẹ wò ó tẹ bá ti fẹ́ wá ẹjẹ mọ̀ mọ̀ ah, tẹ bá ti fẹ́ wá ẹjẹ mọ̀ mọ̀ ọ́ rádà màá máa yọ egúsí yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ẹ ti gbọ́ tí bá ti ń pè ní ọmọ bí ni ìyàwó ó lè lọ sílé olóògùn kó sa àjàtúkàǹtàgbáàrin sáàrin ọmọ àti òbí ẹ̀ èwo la ti gbọ́ rí. ọkọ tàbí ìyàwó wọn a máa sa idán síra wọn idán àìsàn a máa sa síra wọn. ok ta ni máa lé obìnrin mọ́gùn ta ni máa lé obìnrin mọ́gùn ṣe bọ́kọ ìyàwó ni máa lé ìyàwó ẹ̀ mọ́gùn sọkọ yẹn lẹ́sìn ṣé ọkọ yẹn sẹ́ sọ lẹ́sìn sọmọ tí ń jẹ́ súnà ànábì torí pé tí yẹn bá fi léwu sùnsùn tó wò pé ah ìwọ obìnrin yìí òun rìnrìn ìyà kí ni mo lè ṣe fún ọ náà o ah jẹ́ ń lọ sóko bí ń lọ bá àwọn bàbá wa lóko àbí jẹ́ ń lọ bá àwọn àbálágbájá títí máa ń nádò ẹ̀tẹ́ tẹ́lẹ̀ látara ẹ̀lẹ́sìn látara ẹ̀lẹ́sìn rẹ̀ òkè ìyàwó ọkẹ́fín sí pé rìnrìn ìyà pé ó yan àlè òun náà ló túyàwó yẹn lẹ o òun ló tú lẹ o òun ló ní kó lọ mú ṣọ́ọ̀bù ságbe ni o òun ló ní kó lọ mú ṣọ́ọ̀bù sígbági o òun ló yọ̀ǹda fún pé kó máa ṣe ìrìn àjò lórí ọjà rẹ̀ ìyàwó tí ń bẹ lábẹ́ ọkọ yóò sì lọ sóníṣà yóò lọ́sẹ̀ kan <laughs> ìyàwó tí ń bẹ lábẹ́ ọkọ ṣẹ́sìn yọkọ nu. ṣó yẹ kíyàwó rẹ ó àjò láì ní já sí pé ìwọ tàbí ọ̀kan nínú àwọn ilé ìwọ rẹ lẹ́jọ́ kọ́wọ́rìn lọ lẹ́jọ́ kọ́wọ́rìn bọ̀ so òun ni ó ó ṣí ilẹ̀kùn kóbìnrin yìí ó di alágbèrè òun ló ṣí ilẹ̀kùn ó wá ṣí ilẹ̀kùn tán obìnrin ìwà ó wá mójútó. owó àlè ṣíṣe ìwọ yìí kan náà ló tún wá gbalé olóògùn lọ ó wá ní òun kẹfín síyàwó rẹ̀ pé rìnrìn ìyà mọ́gùn wo ló dáa tó dájú tìbí bá ní à mọ́gùn sí àwọn tó bá òun kò léè lọ́ba gbélé ọ lọ́wọ́ ọba léyàwó rẹ̀ mọ́gùn àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ẹnìkan rọ́ọ̀lù ún tàkùté tó dẹ ó gbé ku ẹnìyẹn kú ìdájọ́ pọ̀ pààyàn ó wà lọ́rùn rẹ̀ ìdájọ́ pọ̀ pààyàn ó ti dàpá ó ti di apààyàn nìyẹn o two ìdájọ́ pé idán ló fi pààyàn ó tún bẹ lọ́rùn rẹ sọ wá lẹ́sìn báwọn sọ sóríire báwọn ò lè sóríire onídán ni ọ ọlọ́ọ̀dẹ mọ́gúnlẹ̀ fún ìyàwó rẹ̀ ìwọ náà ló sì sílẹ̀ sáyé ìwọ ló sílẹ̀kùn ẹ̀ lẹ́fàáyé òun náà wá dìdàkudà tán ìwọ yìí kan náà ló tún wá dẹ mọ́gúnlẹ̀ fún àìlẹ́sìn ni àìlẹ́sìn ni tọkùnrin bá lẹ́sìn tóbìnrin lẹ́sìn ọkùnrin ó mọ̀ pé ìyàwó òun tó bá fẹ́ ṣiṣẹ́ ẹnu àlà iṣẹ́ rẹ̀ rèé ibi tó gbọ́dọ̀ jẹ́ mọ́ nìyí ìyàwó náà ó sì gbà bẹ́ẹ̀ lọ́la kó lẹ́sìn lọ́la pé ó lẹ́sìn kò fẹ́ bẹ̀sìn ẹ̀jẹ̀ kò fẹ́ ba ìjọmọlúàbí ẹ̀jẹ̀ nínú ẹ̀sìn òun náà ó gbà bẹ́ẹ̀ àìlẹ́sìn yín ẹ wo ibi tẹ́ ẹ kóra yín lọ. sọlọ́fi já sí wípé idán yẹn gangan idán ìfẹ́ ah, kì í sábà wọn ì sábà sàṣẹ́ nìkan àfẹnitọ́ bá rìn ní gbérígbérí ibẹ̀ ẹni tó bá rìn ní ẹgbẹ̀ẹ̀gbẹ̀ ibẹ̀ òun ni wọ́n sa idán yẹn òní ó máa sa idán yẹn sí iná máa sa sí bẹ́ẹ̀ bá jó ń sìnà idán ìfẹ́ a máa mú un tírúpà àwọn obìnrin kan ń bẹ tó ga sí wípé hmm, wọ́n ti sín gbẹ́rẹ́ sójú ara fún ọkùnrin ẹni yòówù tó bá ti ọ̀pá ẹ̀bọ bẹ̀ odìjọ́ ah. tí wọ́n bá tó tu wúlẹ̀ ni ó tó bọ́ nínú ẹ̀wọ̀n wọn tó ti sín gbẹ́rẹ́ sí ojú ara ẹni yòówù tó bá ti ọ̀pá rẹ̀ bọ̀bẹ̀ ó wọnú ẹ̀wọ̀n nu ọgọ́ tó bá tó dá a lẹ̀ ló tó parí ẹ̀wọ̀n rẹ̀ ẹ̀wọ̀n àti sí àsìkára tí bá ti ń gbowó iṣẹ́ òní ọmọ kó fún. irú obìnrin wo sì ní máa ń sín gbẹ́rẹ́ sójú ara àwọn ìyá dágbé ni àwọn ìyá dágbé ìyàwó tí ń bẹ́nu ilé ọkọ wọn èyí sín gbẹ́rẹ́ sójú ara èyí tó bá ń dágbé tí bàbá ń yọ wá àwọn ní máa ń sín gbẹ́rẹ́ ẹ̀dẹ́ sójú ara ẹ̀ ń bá sì ti ti ọ̀pá wọbẹ̀ kí nìwọ náà ti ọ̀pá wọbẹ̀ sí i. nípasẹ̀ kó ojó ń ṣìnà ọwọ́ ọ̀dán mú ọ sórí báwọn nípasẹ̀ pé o jẹ́ ọwọ́ ọ̀dán ọgbọ́ ọmú èyí tó gbé jù lọ́kàn mọ́ wò pé à bá lè wa gbogbo ojúmọ́ ẹ̀yìn ìta tó bá sì ń ṣiṣẹ́ ìjọba ojoojúmọ́ ni gómìnà fún wọn lówó oṣù ó ta oṣù ó ihò tí wọ́n ti sin ní gbẹ́rẹ́ ráńdì kò ní rántí ilé mọ́ kò ní rántí ilé mọ́ ohun tá à ń sọ fún wa ni pé ṣe rí idán ìfẹ́ tó ọ̀bà jó ń jẹkújẹ látẹnu tó òjò ń jẹkújẹ láti abẹ́ tó òjò ní rìnkúrìn idán ìfẹ́ yìí sábà mú yàn. torí pé àwọn tí máa ń sa idán ìfẹ́ sí yàn lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n lè gba ẹnu wọ́n lè gba abẹ́ kí ni wọ́n náà débi abẹ́ rẹ̀ sí kí ló débẹ̀ sí sọlọ́wọ́ ò ṣe léwọ̀ fún wọn ni ṣẹlẹ́tọ̀ rẹ ni kì í ṣẹlẹ́tọ̀ rẹ kì í ṣẹlẹ́tọ̀ rẹ. ọkùnrin kan ní ọjọ́ kan ó wá mi wálé ó gbọ́n jìnnìjìnnì dé ó ní àbú ah ó ní nǹkan ṣe bí àwọn o nǹkan ṣe bí àwọn o ó ní jẹjẹ mọ̀ pé òun ní ẹ̀gbọ́n kan ẹ̀gbọ́n yẹn àwọn ṣe bó ti kú sí Saudi Arabia ni àwọn ṣe bó ti kú mi ò ní sọ ọṣẹ́ tí ń ṣe lọ́hùn tó jẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ àwọn ṣe bó ti kú ni bàbá àwọn ti kú kọ̀ wà kọ̀ mọ̀ kí bàbá àwọn ti kú lọ́wọ́ pé èèyàn lọ Saudi Arabia lọ ṣiṣẹ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kí ló ṣẹlẹ̀ sí bọ̀dá ohun tó ṣẹlẹ̀ sí bọ̀dá rèé o kọ́ ọ lè mọ̀ wípé idán ìfẹ́ kì í sábà mú ẹnìkan àfóúnjẹkújẹ ẹni tí ò mọkọ̀tọ́ arákùnrin wà ní Saudi qualified engineer ni ó sì ń ṣiṣẹ́ ó sì ń gbowó ribiribi ọ̀kan nínú àwọn tíátà wọ́n bá jọ pàdé ní maka hmm. ẹ sì mà wọ́n tíátà ó ṣó bọ́dì fún un arákùnrin ìbára rí sí i wọ́n bá fọ ara lórí hmm. it's not going to twenty years imprisonment kì í parí ẹ̀wọ̀n rẹ̀ o kì í parí ẹ̀wọ̀n rẹ̀ òun tíátà yìí gan wá ṣe tíátà mọ́ báyìí òun fẹ́ kan jẹun ti ni yóò ràn ọkùnrin yìí jáde lọ ṣiṣẹ́ wá tó bá ti ń gbowó iṣẹ́ yóò mọ̀ kó wá fún un ah Allahu Akbar bàbá rẹ̀ kú ọmọ kí bàbá rẹ̀ kú ìyá rẹ̀ mi ò mọ kọ̀ọ̀lùṣà tẹ́ wà ní ìsìn bọ̀tí mi ò sì gbọ́ kú wọn mọ̀mọ̀ ìyá ẹ̀ mọ̀mọ̀ so ẹni tó wá bẹ̀ ní ilé yìí àbúrò ẹ̀ ló jẹ́ òun kàn ń lọ lọ́nà ìdí àpẹ́ lọ́jọ́ kan ló bá rí bọ̀ọ̀dá rẹ̀ tí wọ́n ẹ̀pà ẹnu bàdá tí wọ́n ti rí láti nígbà náà ó ti lọ bí fifteen years ó wá rí bọ̀ọ̀dá rẹ̀ tí wọ́n ẹ̀pà tí wọ́n sẹ́nu ah ó rìvásì ẹ̀yìn ah, ah ó tún lu ojú ẹ̀ ah, nù bọ̀dá nìyí ah. ẹ̀gbọ́n ní bọ̀dá ni òun ò lè sí bọ̀dá àwọn mà ọkàn lọ páàkì mọ́lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ṣe ló bá ní ah, àbúrò mi rè é ẹ̀kọ́jọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ bọ̀dá ẹ sì wá ṣe báwọn ó ní bó ló ṣe ó náà ń gbọ́ àǹsáódì ó ní mọ́mì ló mú wá sí nàìjíríà <laughs> mọ́mì ló mú wá sí nàìjíríà ẹ sì wá ń fún gúgúrú àtẹ̀pà sẹ́nu gbogbo títì ó ní tó wọn bá sáré jẹ̀yẹn kí mọ́mì tó dé òun lè má jẹun mọ́ lálẹ́ yìí bọ̀dá sẹ́wọ̀n kí bàbá wa ti kú sá ẹ́ dádì mi ti kú ah i'm sorry i'm sorry ah mọ́mì mi ń kọ́ mọ́mì wo tí ì kú o ò ní ọ̀dà ọmọ tó ṣẹlẹ̀ mọ́ bá mi kí wọn pé pẹ̀lú ògo ọlọ́run tálájà bá dé máa sọ fún wọn wípé dádì mi ti kú o but mọ́mì mi ò tí ì kú kó jẹ́ ká lọ kí wọn àbúrò wò pé bọ̀dá ṣé làákàyè yín so si wà ń bẹ àwọn ní kí what do you mean kí ló mú mi kẹ́kọ̀ọ́ mú mi náà ọ̀dà àbúrò bá ní níbo lẹ wá dé sí o ó ní à ibi tí mò ń rìn lọ ọba náà ka ibẹ̀ sí àbúrò rẹ̀ àbúrò ẹ̀ bá ní ẹ n gbé yín dé ibẹ̀ lọ́ba ti gbé lọ́ba jà àbúrò make sure wípé ibẹ̀ gangan ibi tó nàka sí inú premises lówọ́ ó jẹ́ hòtẹ́ẹ̀lì mo sì sáré wá bá mi nìyẹn ní Báṣọ̀run pé ọ̀rọ̀ ẹ̀gbọ́n òun kan tó ń sọ fún mi ńgbà kan òun mọ̀ pàdé ẹ̀gbọ́n òun ní èdè àpẹ lọ́ba sì nàréètì ọ̀wọ́ tí wọ́n jọ sọ mo ní ọ̀dà ọmọ tó ṣẹlẹ̀ ọ̀ya wá padà lọ ní ìsìn dọ́gbọ́n lọ gbé wá nígbà tí ó fi dé bẹ́ẹ̀ wọn ò bá wọn bẹ̀ mọ́ o wọn bá wọn bẹ́ẹ̀ mọ́ wọn ti lọ di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí èyí tí ìgbọ̀ pé wọ́n rí bọ̀ dáhùn ó ti wọ ẹ̀wọ̀n àfẹ́ ẹ̀wọ̀n àfẹ́ nìyẹn ó ti wọ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ìfẹ́ òun ló ń ṣiṣẹ́ kí ló sì fà á ó rí obìnrin yìí ó ṣe rọ̀bọ̀rọ̀bọ̀ ó ṣe ròbóròbó ọyọ níwájú ọyọ lẹ́yìn kò wu ẹ̀sìn kò wu ẹ̀sìn Ọdịni ẹni tó gbàgbé bàbá ọdẹ ẹni tó gbàgbé ìyá ó gbàgbé ẹbí ó gbàgbé ará ọwọ́ adẹni tóbìnrin mú káàkiri bí ìgbà tí olówó ajá bá mú ajá rẹ káàkiri ọlọ́run bá mi o àmọ́ a sórin ire ló fi pàdé irú ẹni báwọn kò tí islam ò sọ bá ti fẹ́ yàwó ni so ò tẹ̀lé ni ó ò tẹ̀lé e. níparí ẹ̀gẹ́ tó sọ̀kan fún yín kẹ́ ẹ lè mọ̀ wípé tẹ́nìkan bá kó sí ẹ̀wọ̀n ìfẹ́ ẹ̀wọ̀n ìfẹ́ nìyẹn o tó bá kó sínú ẹ̀wọ̀n ìfẹ́ tó yẹ pé obìnrin ló lórí ẹ̀ ló sadán sí i nífẹ̀ẹ́ yẹn wá ọwá ọwá ti wá fọ́ lójú ìfọ́ yẹn ti wá búlọ́ọ̀kù ọpọlọ ẹ̀ ah kò ní bẹ́ẹ̀ sì ṣe ní àárín ni ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ ń bá fálìjànù ẹ ń bá fẹ́ àlìjànù ṣe mọ̀ pé nínú idán idán àlùpàyídà wà mọ̀ṣọ́lánà idán àlùpàyídà ó wà sírù tàkìyèrè ó wà ok ǹjẹ́ ẹ mọ̀ pé àìfẹ́yàwó àìlọ́kọ ní ìlànà tẹ́sìn gbé kalẹ̀ nìyẹn máa fi lùgbàdì pé kíyàn fàlìjànú síyàwó kó fi àlìjànú sọkọ kó wá máa pè ní àkúdàáyà. ẹ mọ̀ bẹ́ẹ̀ ok ẹ jẹ́ ń sọ ìtàn kan fún yín nìsín gbogbo àwọn tó wà ní programu tí mo ṣe ní nǹkan bíi fifteen years ago ní islamic àbí bíi seventeen years ago wọ́n á jẹ́rìí tí mò ń sọ yìí lọ́dún náà mo ṣe àkúdàáyà wọ́n ni àkọlé ìjókòó yẹn mo wá sọ̀rọ̀ tán mo ní eh, mo parí ọ̀rọ̀ tí mo sọ pé nítorí náà o pẹ̀lú àwọn èrè tá a mú o nínú Quran àti nínú hadisi kò sí ti ń jẹ́ pé èèyàn kú ó tún lọ dà eh, kò o. àlùpàyídà yẹn ń wáyé látọ̀dọ̀ àlìjẹ̀nù ni o àti èèyàn tí wọ́n bá fẹ́ lo àwọ̀ rẹ̀ o ok sẹ́yìn pọ́pọ̀lọpọ̀ yín tẹ́ wà nílùú òyìnbó ẹ kàn padà ara yín ni ọ̀rọ̀ yín dọjọ́ mi ẹ kàn padà ara yín ni nígbà tábà padà máa gbọ́ níwájú di pé ẹ̀gbọ́n ọ̀fàbúrò bàbá ó fi ọmọ ẹ̀rín bẹ́ẹ̀ sì ṣe ní kẹrin ni ẹni tí ó bá ti rin ìgbéyàwó rẹ̀ bẹ́ẹ̀ sì ṣe ni ó rìn yóò kó sínú idán idán ìfẹ́ ó máa kó sínú idán ìfẹ́ yóò kó sínú ẹ̀ torí pé oyin tẹ̀sìn ní kò wò ó wò ó nǹkan míì ló wò ó nǹkan míì ó ń lò wò ó ìtẹ̀sìn bá ní àwò ni ẹ jẹ́ àwò ó bẹ́sìn bá ṣe ní ká ṣe fẹ́ra wa ni ẹjẹ́ àjọ fẹ́ra wa bí bẹ́ẹ̀ kọ́ wàhálà láàmú gbẹjọ́ kọ́lọ́hún ṣàánú wa ìfẹ́ wa di àdánwò ọkùnrin kan bọ́ ta ní ìjókòó ó ní bẹ́ẹ̀ ṣe ń wò mí àbújá ni mo ti wálé o àbújá ni mo ti wálé ọ̀rọ̀ tẹ̀sí sọ lónìí yìí ó sì ṣe wẹ́kú ara mi lọ́nà wo sà ó ní làbújá òun ya ilé olóúnjẹ kan pé kò wọ́n jẹun òun bá rí ọ̀kan nú àwọn tí ń bá wọn àwọn tí ń bá wọn dáná tí ń sáfù ọ fáìn à ọba wọ òun lọ́jú òun sá dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n òun òun òun òun bá pè é òun pè é nígbà náà yóò ti dáyé fóònù báyìí òun bá pè é àbájọ sọ̀rọ̀ ọ̀fẹ́ hmm àwọn kan sọ̀rọ̀ ọ̀fẹ́ ó ní jẹ́jẹ́ mọ̀ wípé ó júwe ilé wọn fún òun òun ní òun fẹ́ wá sí Ìbàdàn òun bá délé wọn tán náà bá ní ẹni tó lọ́wọ́ pàdé yẹn sàárè rẹ̀ nì ló bá diwọ́ mọ́rí ló bá fẹsẹ̀ fẹ́ ẹ. <laughs> àfàìmọ̀ kọ́mọ̀ ti kọlù àfàìmọ̀ kọ́mọ̀ ti kọlù tó o bá ti rin ọ̀nà tẹ́sìn gbé kalẹ̀ fún gbéyàwó sórí èdè ti mú ọ ò tí mọ̀ ni ọlọ́run mọ̀ jẹ́ kéde ọmú wa tó bá di lọ́la a máa tẹ̀ wájú lórí mọ́sálà míì kókó ń tá a sọ ní ìsìn ni wípé idán ìfẹ́ ó ó ó máa ń sábà mú oníjẹkújẹ onírìnkùnrin oníjẹkújẹ ẹni tí ò mọkọ̀tọ́ ìdán ìfẹ́ ó sábà máa ń múlù wọn yé gbóúnjẹjẹ lọ́wọ́ obìnrin olóbìnrin mọ́ tó ti gbọ́ sì lọ sókun mọ́ abẹ́ rẹ ihò tí ò bá yẹ kó o ti nǹkan bọ̀ mọ́ ti nǹkan bọ̀ ọ́ tó bá ti ń ti ọ̀pá abẹ́ rẹ bọ inú ìgò tí ò yẹ kó o ti bọ̀ wọ́n lè ti sin ní gbẹ́rẹ́ dì ọ́ owó ẹ̀wọ̀n ìfẹ́ nìyẹn ó di gbọ́dọ̀ bá tó tu ọ́ lẹ̀ aláwọ̀ fi wá sí kùngẹ́rẹ́ o aláwọ̀ sànù wa subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha anta astaghfiruka wa atubu ilayk.